بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته متى سأجن من الأحكام توجهت الإمام عبد الواحد عبد الغني المقدسي رحمه الله تعالى والكلام على الله وعاسف تنتهي سأجن فأراه ọ̀rọ̀ onídàájọ́ ìdájọ́ náà sì tún ní àṣìwà ọ̀rọ̀ ìdájọ́ náà. àwọn ọ̀pá akọ́ṣe láti di حديث الثامن وستون بعد ثلاثمائة حديث عائشة لقاء امرأة أبي سفيان قال عائشة أن عائشة رضي الله عنها قالت دخلت هند بنت عتبة امرأة أبي سفيان على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح لا يعطيني من نفقة من النفقة, من النفقة ما يكفيني ويكفي bani illa ma akhadtu min malihi bi ghayri ilmihi fahal alayya من ذلك من جناح قال يا عائشة رضي الله تعالى عنها دخلت أبي دخلت الهند بنت عتبة الهند ومع عتبة أولي لبا بسلام صلى الله عليه وسلم فجاء أبو سفيان فقالت يا رسول الله ní mo fọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ìnà abba sofiana rajulun shahih adájọ́ àbú sofiana ahun ni tó tún wá lójú kòkòrò nù láyọ̀ ọ̀tún yìí ni nínú nípa pàtí máa yẹ kí ní wọ̀nyẹ kí ìbáni kò lè fún mi nínú ìnáwó ohun tí ó tó mi tí ó sì tó àwọn ọmọ mi. إلا ما أخذت من ماله بغير علم عشان ثم بعمل يا عليه سيرني ما نقال لكم فهل علي في ذلك من جناح جات ما بعلاجين كلامه فسم بلون نساء فقال رسول الله صلى الله عليه وسلم خذ بماله بمعروف ما يكفيك فيكفي بنيك يعني خذي من ماله من نودك عليه بالمعروف لنا صدى ما يكفيك وتوفى ويكفي بنيك يكفي أو مرة أما فعلي توفى أوفى منه عليه صحيح تسكتين على شرح الإمام النووي رحمه الله ثم في الصلاة صحيح مسلم عاري بيان الله àti dandan ni kí èèyàn náwó fún ìyàwó àtọmọ lọ́dọ̀ ọmọ tí ọba ní ló dàgbà ní àtùmọ̀ fún lówó náà ni àgàgà ọmọ kékeré àti pé ìnáwó táwọn yìí á díwọ̀n rẹ̀ pẹ̀lú ohun tí yóò tó ẹni tá a fẹ́ náwó fún àti bí ṣèṣì rẹ̀ bá ṣe rí àti ọlẹ́tọ̀ yẹn lè fetí gbọ́rọ̀ ọlẹ́ ájìnàbí ìyá obìnrin tó ṣe pé kìí ṣe ìyàwó èèyàn tá a bá ní bùkátà sí wọn tá bá ní bùkátà sí obìnrin yẹn máa lọ lọ́tọ̀ kí yẹn máa lọ lọ́tọ̀ nítorí fìtínà bákan náà àtàlẹ́ dákò èèyàn pẹ̀lú ohun téèyàn fẹ́ tá a bá ń gbé kọ̀ǹpléìn wa a lè pé rẹ̀ lọ́rọ̀ ẹ̀yìn àbí yẹn fẹ́ ṣe ọ fẹ́ béèrè fatuwa téèyàn bá ti gbèrò ọ̀rọ̀ ẹ̀yìn lásán. bákan náà wọ́n ah, oh, ní ah, mọ́sára téèyàn bá lẹ́sọ̀ọ́ kan téèyàn fẹ́ gbà lọ́wọ́ yẹn wípé tó sì rọrùn lọ́rùn láti mú lẹ́yìn ní mọ́ ṣé ó mu àbí ò mu àwọn ọjà mi bíi mẹ́ta ni wọ́n sọ pé ó mu àbí ká kọ́kọ́rọ́ bíi mẹ́ta lọ́wọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni pé ká tiẹ̀ má dàn wọ̀ káwa bá ti béèrè ẹ̀tọ́ yà lọ́wọ́ rẹ̀ ni ọ̀rọ̀ kejì sọ pé lẹ́tọ̀ọ́ láti mu ìkẹta ní ọlálàyé hmm. èyí tó bá já sí pé ẹ̀tọ́ tó fojú hàn bí ìnáwó wọn lẹ́tọ̀ọ́ kíyàn mú tó bá níjì ṣùgbọ́n tó ṣe pé okùnfà rẹ̀ pamọ́ kò lè clear sí wa nínú obìnrin tó ṣe clear sí yàn bí ipò tọ́jú nǹkan sí lọ́wọ́ àdàpadà àwọ̀ ọ̀mọ̀gbá ni tòró obìnrin lè parọ́ obìnrin mi nìyí lójoojúmọ́ náà wà lọ́kọ̀ òun jẹun lọ́wọ́ ọjọ́ mi lọ́wọ́ owó tó jẹ mí tíjà bá ti dé ohun tí wọ́n máa rí gbogbo gbà ni irú nǹkan tí Ọlọ́run tọ́jú sí yàn lọ́wọ́ àmọ́ ó pamọ́ torí láàrin òun àti ẹni kò gbọ́dọ̀ múlẹ̀ ni o kò gbọ́dọ̀ múlẹ̀ ni o nítorí pé inú wa la tẹ́kùn lónìí ká nàkì tàbí ká lọ kóbìnrin náà ọkùnrin lọ jí nǹkan tí yẹn mú pamọ́ ìyọ̀ náà wàá tó lọ jí wọ́n fọlọ́ yọ o yóò dẹ̀ sílẹ̀kùn àbúrú lẹ̀ gbàdá tí ní a máa ṣe àti ẹnu ọ̀nà ibi afẹ́kàtì irú àlàyé yìí ni àràfẹ́jù àwọn olùmọ̀ ìyá pẹ̀lú ń bẹ wípé sí ìdájọ́ tó wá látọ̀dọ̀ àmẹ́bí fún hind eh, eh, yìí eh, àwọn nǹkan tó gùn lè nìyí síbẹ̀ ni ọ̀nà ìǹkàrùn kọ̀dọ̀ tó wáyé pé ìdájọ́ ni ìdájọ́ wà ń bẹ lórí ẹni tí ó sì ń bí kọ̀ pé wọ́n ti ń dájọ́ lórí òun wọ́n á jẹ́ fàtàwà ni fàtàwà táwọn afáàmà ń bá sí i wọ́n ní kò sí tọ́ka kankan lélẹ̀ yìí wọ́n bá jẹ́ ìdájọ́ ní ìdánwò ẹgbẹ́ àfikọ́ yẹ kọ̀lẹ́tọ̀ fẹ́ lómi ìdájọ́ sí hind ẹ̀ńdọ́ yàtọ̀ sí hind ẹ̀ńdọ́ tó bá àti máa ń sọ yẹn ní àkórí ẹ̀wọ̀n pàdájọ́ lànà bí ẹlòmíràn kẹlẹ ìwòsàn pé ibi dájọ́ ọjọ́ mi ìta níbi ti dá ti wà ńlẹ̀ ìwọ náà sẹsẹ máa gbẹ́jọ́ tiẹ̀ lọ sọ́dọ̀ adájọ́ mi sọsọ wà bá wa náà yẹn ju tọ̀dọ̀ tiẹ̀ náà ṣùgbọ́n ara ẹyẹ xaal èyí tí wọ́n sì lọ láfíà jù ní pé fatuwa ni fatuwa ni tọ́wá látọ̀dọ̀ àmì ìṣòlá àṣọlá kì í ṣèdájọ́ àti ẹni mọ́sáàbù ṣàfihàn ní rahmatullah àwọn hanabila àwọn onídàájọ́ nìjẹ́rẹ́ ìyàgbọ́ gbẹ́ni yóò tún ṣẹlẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí kọ́kọ́ lọ sí ìlú adájọ́ náà tó má kàn wò sùn fún wọn àlọ́ kówó. bákan náà àti àṣà wọn pàtàkì láwùjọ wa nítorí pé al-ma'rufu 'urfan kal-mashruti shartan ìdábàtì mọ̀ láàrin wa tó jẹ́ sùn sí wọ́n dàbí májàmọ́ náà ni a máa ń gbára lé àṣà níbi àlámọ̀rí tí ìṣẹ̀rí ọba ti fi gbèǹdéke sí èyí ló ṣe sọ fún hindu pé irun tó máa tó ẹ oníṣe tó lè ti wà pé oúnjẹ tíyàwó lè jẹ fúnjọ kan iye báyìí dédé ohun tó mú nìyẹn dédé ohun tó máa mú nìyẹn. الحديث التاسع والستون بعد ثلاثمائة حديث العسكري أنباء آه، سستناي حديث أم سلامة عن أم سلامة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم سمع سلبة خصم بباب حجرته فقال إليهم فقال ألا إنما أنا بشر مثلكم فإنما يأتيني الخصم فلعل بعضكم أن يكون أبلغ من بعض فأحسب أنه صادق فأقضي, فأقضي له فمن قضيت له بحق مسلم فإنما هي قطعة من النار فليحملها أو يذرها أم سلمة رضي الله عنها ونادى جل جلاله صلى الله عليه وسلم خبر جلبة خصم بباب حجرته àrùnbó oníjà lẹ́nu ọ̀nà yàrá rẹ̀ fàkọ́rọ̀jà ilé ìhìn ànábì sọlá àṣàláwá jáde sí wọn fọkàn àwọn àṣàlá yìí pé àlá ìnàmá ànàbàṣàrùn mìtìlókò ẹgbẹ́ ọ abara bíi yín lèmi. فإنما يأتيني الخصم أتبع ونجا مرابني فلعل بعضكم أن يكون أبلغ من بعض wọ́n sì ṣe é ṣe kọjá síbi apá kan yín yóò lè sọ̀rọ̀ dógóńgójá apá kan lọ فأحسب أنه صادق كما وعليه قتل فأقضي له àwa adájọ́ lórí bẹ́ẹ̀ mọ̀ nǹkan bóyá ẹni yóò bá gbé ẹ̀tọ́ mùsùlùmí fún gba ìpín kan nínú náà ahmed ha kan nínú náà ni a gbà á ó kọ́ ha ó fi nílẹ̀ torí náà ni ìwọ oníwọ̀ àwọn ni ẹ má yọ̀ǹda fún pé rojọ́ ni o wọ́n rojọ́ ẹ̀wọ̀n gbére ni wọ́n dà fún wọn ibi tó yá ẹjọ́ rírò dé ni ó sì máa sọ bí ipò òtọ́ ní sọ ìrè pé wọ́n lọ kọ́ nínú iṣẹ́ ẹ̀ lọ́yà láwọn tí ọba páyọ̀ ọlọ́run láàrin wọn kúrò láti fẹ́ sọ irọ́ dòdòdò láti sọ òdodo ti rọ́nu bí ó sì máa mú àwùjáde wá lórí ẹ̀ inú nǹkan tá a rìn ní àdéhùn yìí òun nípa níbi sọlá àlọsọlá kò mọ ohun tó pamọ́ àwọn ọ̀rọ̀ tó wọnú níbi sọlá àlọsọlá máa fi tọ́lọ̀ ń bá fi hàn lóko hmm. ìmú tó fi tawájú lórí ẹni pé innama ana basharun ẹ̀dá ni mí nítorí bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbà ní ó lè gàtayọ ọ̀pọ̀ rẹ̀ táwa ni ah, ànábì kan hmm, ká má rí rí àfitọ́lọ́mùbá kan máa lókun. قال لنا علم الغيب والشهادة فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسوله آه. فما اني في قوقعة هم كك عفين بلا السنه النوتسة في قوقعة ناسين كيف يبقوا ونقول أقول فأعلى ولا غيبة لا استكثرت من الخير وما مثل يصور tí mo bá mọ ohun tó pamọ́ ìgbà ìgbà wọn bá tí ogun ọjọ́ ìṣẹ̀lẹ̀ nínú ìsọfọ́lọ́ bí a dáadáa ọgọ́rùn-ún pé lọ fẹ́ fún mi inú àdókò rẹ̀ fún mi ní one thousand àbúrò yìí odidi one thousand tó torí bẹ́ẹ̀ àgbàlẹ́bí bákan náà ó tún lẹ́tọ̀ọ́ nínú àwọn àlámọ̀rí ìdájọ́. ohun tó lẹ́tọ̀ fún ẹlòmíì náà wọ́n ní torí lẹ́yìn ọba dájọ́ báyìí ohun tó wà ń tà láti dájọ́ ọlọ́run ló mọ̀kọ̀rọ̀ èèyàn dájọ́ pẹ̀lú aláàyè àtìbọ̀rà àti ohun tó jẹ́ bẹ́ẹ̀ náà kámi dọ̀hìn tó dẹ̀ já sí pé tá a bá tú ọ̀rọ̀ yẹn dé sálẹ̀ kòkò ọ́pọ́sìtì ohun tá a dájọ́ lé lórí ní ṣe ìmọ̀tọ́ ohun tá a rí ń tà láti dájọ́ ni wọ́n lábàá lọ́rùn ká dájọ́ ọ̀tá ẹ̀yà ń sọ ọlọ́run ló lè mọ bí kọ̀ọ̀kọ̀ sì máa rí fún rẹ̀ ní ọ̀dájọ́ àbí tí wọ́n bá dájọ́ mi ní ọ̀dájọ́ pẹ̀lú kí ni ọ̀hún darí gbangba hmm, ní ọ̀la fi dájọ́. bákan náà tábà wọ hadith ó tún jẹ́ tẹ̀síyà wàhálà ìlú hukam ìdálọ́kànlé fáwọn ẹni tí ń dájọ́ lópin ìgbà tó já sí pé anábì sọlá àrẹ̀sọ́lá òun gan lérò ìwọ̀n tí èsì sọ̀háàbù sí sọ̀háàbù nítorí pé ẹni tí ń rojọ́ ọ̀rẹ́jọ́ ló. àwọn àtàyè wá sàdébì nǹkan mímú àbẹ̀ ọ̀la ni pé báwọn náà bá ti gbẹ́jọ́ lọ́kàn ká ní àhẹ́ ẹ̀gbọ́n tẹ́ni yìí ni kó wájú wọ́n jẹ́ ẹni tá a sì ní ó kó wọn ju àyàn ọ̀bẹ jẹ̀jẹ̀ àwọn sólì ju ẹni wọn kò wí pé àrífín ìyàrin lórí mistake nínú ìdájọ́ hmm, wọn náà wọn làá fẹ́ dá pẹ̀lú ọ̀rọ̀ yìí ah, mo dá sọ náà ni pé níta bá ti mọ̀ ń bá níta bá mọ̀ àmọ́ náà ni a sì ṣe háàdù bá gbára bá ti mọ̀ tí bá dẹ̀ ti kílíà síwájú ohun tó kílíà lọ ohun tó kílíà náà là lọ àti ìdájọ́ adájọ́ yẹn kò lè yí nǹkan kan kò lè yí ohun tó wà ní ìpamọ́ kó yípo kò sì lè sọ ẹ̀ tó di hmm? kò lè sọ di kò lè sọ di tí adájọ́ bá dájọ́. الزوجة التي على معناها ليست له زوجة ìyàwó ẹni tó tí ò níyàwó kìí sóhun ló níyàwó àwọn adájọ́ pé ìwọ ló níyàwó àwọn àwọn bàbá tí máa ń ṣe ń jẹ omi ìran wọn kó ẹjọ́ obìnrin lọ yọ wọn kó ẹjọ́ obìnrin lọ yọ àwọn gbà ìjọ làwọn lọ wọn lọ máa dóun náà dẹ́tì mọ̀ pé kì í sí ìyàwó òun nǹkan lẹ́tọ̀ọ́ sóbìnrin o wọn ni bí wọ́n ti dájọ́ fún mi hmm, ọ̀rọ̀ pé ẹnu mi dùn yẹn kọ́ àbí pẹ̀lú dúkìá dóun náà dẹ́tì mọ̀ fóun fóun ni kọ́ máa náwó ni o ìnákùnà ló sọ pé ègéjì mẹ́kan lòún gbé fún tọ̀hún yẹn tó bá wù kó gbà tó bá wù kó lẹ̀ fi lẹ̀. Hmm gbólóhùn mùsùlùmí pé ẹ̀tọ́ mùsùlùmí mo gé fún kò túmọ̀ pé mùsùlùmí nìkan yàní ìkárajà mọ́kànlájà lọ́wọ́ àlè àtàwọn òpè ohun tí ó kọ́ máa ń jù tá a fẹ́ sọ̀rọ̀ tó àwọn mùsùlùmí là ń bá wí bàbá jẹ́ kí tàbí ju àbí mu'ahad azimiyu àbí mu'ahad ẹ̀ńtà tí bá ká wà ní pé o kò séwu lóko ẹ àfi gírí apá wàá gbé bí ìpè lálàáfíà àwọn aláàdẹ̀ ń darí ìjọba. irúfẹ́ ènìyàn náà kó síbẹ̀ o àgbọ̀dọ̀ fi ẹjọ́ rírò kó fi gbẹ̀tọ́ ẹ̀ ọ ní ẹ̀rọ àwọn sálàfù àwọn sàhábà bí ibùn tẹ́mi àwọn ìmọ̀lá bí wọ́n ti sọ ní àwọn ènìyàn ní tí wọ́n fi sọ̀rọ̀ pẹ̀lú ìtìhàd wọ́n máa sọ́ra táwọn bá sì mistake nípa òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala. مع الصلاة الحديث السابعون بعد ثلاثمائة حديث 370 حديث عبد الرحمن بن أبي بكر عن عبد الرحمن بن أبي بكر رضي الله عنه قال كتب أبي فكتبت له إلى إلى ابنه <clears throat> وبعث عبيد الله بن أبي بكر وهو قاض بإجتهاد ألا تحكم بين اثنين وأنت غضبان فإني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول لا يحكم لا يحكم أحد بين اثنين وهو غضبان وفي رواية لا يقضي لا يقضيان حكم بين اثنين وهو غضبان أني عبد الرحمن بن أبي بكرة أني كتب أبي رامي قوي وكتبت له إلى ابنه عبد الله بن أبي بكرة أبي عبيد الله بن أبي بكرة من هذا قوي لا صدر ماذا تنقل عبيد الله بن أبي بكرة وقاضي بسجستان adájọ́ lọ́jọ́ lílo yẹn inú tó wà nù lẹ́tà yẹn tọ́wọ́n ní pé allah tahkuma bayna ithnayni wa anta ghadban a ò gbọ́dọ̀ ṣèdájọ́ láàrin ẹni méjì nígbà tí ló ń bí ẹ lọ́wọ́ فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تلمي بدو جسالة بان لا يحكم أحد بين اثنين وهو غضبان ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dájọ́ láàrin ẹni méjì nígbà tí ń bímọ lọ́wọ́ nínú ìgbà wa mi ọ̀nà láyà pọ̀ sí yá ní hakamu bẹ́yìn ìsìnàyìn ní òhùn ọ̀rọ̀ dẹ́n adájọ́ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dájọ́ láàrin ẹni méjì nígbà tí ń bímọ lọ́wọ́ ìbínú yẹn ẹni tó gbé báyìí wò nísìnyí ó lè fún yẹn wọn ọdún mẹ́wàá torí ń bínú lọ́wọ́ ń yẹn òfin ẹ̀ pé wàlá tó sàhé tó di kejì títún bá wà lára èèyàn gan kọ́ má dájọ́ gan ni, ọ̀pá àyàn ní ọlẹ́ni kan fún lẹ́gbàá mẹ́fà fún lẹ́gbàá mẹ́fà àbẹ́bí dẹ̀ ń pa adájọ́ ibi ń pa adájọ́ wọ́n ní ibi ìwọ́nú kọ́rọ̀ ní ọwọ́ ibi tí ń pa àyàn lè fi kára mọ́ yàn ó fi hàn yàn lé mọ́ níbẹ̀ yẹn àfi ìwọ ló jẹ́ fádájọ́ ó dájọ́ láàrin ní méjì ìgbà tó ń bínú lọ́wọ́ hmm. kódà kò sí àpẹnu kankan lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ ìdí tí wọ́n fi ní wọ́n máa dájọ́ òun ni pé ìbínú ni ó máa dìstọ́ọ̀bù adájọ́ kò ní jẹ́ kí ó wòye dáadáa ìṣesí rẹ̀ ọ̀dẹ̀ ní tó dọ́gba wọ́n ní àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí mi náà ṣe ti sọ mọ́rọ̀ nsìn gbogbo ohun yòówù tó bá máa kọ̀ adájọ́ tí òní jó wòye sí ìdájọ́ dáadáa tó máa disturb òròrí ẹ̀ bí ebi tó máa disturb òròrí ẹ̀ bí ayọ̀ àgbójú tó máa disturb òròrí ẹ̀ bí ìbànújẹ́ tó ń dà yẹn láàmú lẹ́mìí bí òtútù bí ooru tó le koko kò gbogbo àwọn pátá ìgbà yóò tọ́ka nu ọbẹ̀ ìdíṣẹ̀lẹ̀ sádájọ́ wọ́n máa lọ ilé ẹjọ́ ń jọ àti wípé wọ́n bá dájọ́ níbi apá kan àwọn ìṣesí yìí tó bá correct tó ṣe déédéé òdodo sọ́hà fọ́kùnmọ́kù ìdájọ́ rẹ̀ lálàáfíà àdèmà sàmúsẹ̀ rẹ̀ ibi pàǹdù tọ́bẹ̀ tí ó dájọ́ kò parọ́ mo fi ẹkọ orí náà lọ sọ àgbàdájọ́ yẹn wọlé ìbí lọ́wọ́ náà ń gbà mí wọ́n النصح للمسلمين في نصيحة في مسلمي أجاجا ولاة الأمر عاطن داري عسوا الذين بصلائهم واستقامة أحوالهم يصلح المسلمون عاطن في بتاع مادة تسيسي مدودك به عن مسلمين أدعى فنطري آه، àjọ sí pé ìṣe wà sí fún ọ pẹ̀lú ọ̀nà tó dáa nínú ohun tí èèyàn fi súnmọ́ lọ́hùn ni ó sì jẹ́ àwọn àtẹ̀gùn táwọn rẹ̀ kàn tani rẹ̀ kàn sí kí ta bá tọ̀nà yẹn a lè ra àtúnṣe wọn sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك